akúrọ̀lẹ́ o ẹ ṣé gbogbo àwa tí a wà ní pípa pátá ní lórúkọ àtinúkẹ́ ògúngbè àti gbogbo ìdílé wa èmi ṣẹ́gun ògúngbè gbogbo apátápátá mo kí yín káàbọ̀ sí ibi ẹ ṣé gan-an ẹ kú ìdìbò mo really appreciate everybody thanks so much lóòótọ́ ọkọ̀ tí a fi wà níbí lónìí láti celebrate nǹkan mẹ́ta fún ìyàwó mi àtinúkẹ́ alerant um, lákọ̀ọ́kọ́ ó ń ṣe ọjọ́ ìbí ṣé kí n sọ èyí jẹ. òun náà ò fi bò. ó ti dàgbà ó ti darúgbó ó kàn fi mẹ́kàn kú pé mi ò. so à ń ṣe ọjọ́ ìbí fún àtinúkẹ́ ògúngbè lónìí lẹ́yìn yẹn òun àtún launch cinema tí ó jẹ́ producer fún tó jẹ́ pé òun ló produce ẹ̀ um, ìyálé mi title ìyálé mi lẹ́yìn yẹn àtúnṣe launching lórí herbal products tí ó ń ṣe obìnrin tó ń ṣiṣẹ́ takuntakun ni Àtinúkẹ́ àti jọ wà láti ayé alálùmọ́lẹ̀ kí àwọn èèyàn tó máa mọ ẹni tó tẹ̀ gẹ́sẹ́ gòkún pè. bàtà ayé kéré fín ní ó ti pẹ́ àtàyàwó lọ́wọ́ <laughs> so láti ìgbà yẹn náà títí di òní àtinúkẹ́ jẹ́ obìnrin rere wà á in fact obìnrin rere ni àtinúkẹ́ so ó deserve ju eléyìí lọ ó deserve ju eléyìí lọ àmọ́ um, pé bí àwọn àsìkò tí a mú èyí bí ó ṣe rí ó yẹ ká fẹ̀ lójújú báyìí lọ ọ̀tàṣà ò pé kó má wọrí kó jẹ́ ká bẹ̀rẹ̀ níbì kan mo mọ̀ wípé àwọn olólùfẹ́ wa wà káàkiri àgbáyé àwọn tí wọ́n dẹ̀ wá ń bí lónìí náà inú mi dùn mo dúpẹ́ àwọn èèyàn kan wà tí wọn ò sí níbi tó jẹ́ pé out of country náà wà gbogbo wọn ni wọ́n support nǹkan tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí um, mo really appreciate everybody torí pé àti lókè fúnra rẹ̀ ó mú ìsọ́lẹ̀ kan ó ju nǹkan tí à ń ṣe lẹ́yìn lọ nínú ayé mi o nínú ayé mi o ó ju nǹkan tí à ń ṣe lónìí lọ so gbogbo àwọn táwa síbí lónìí ẹjọ mo bẹ̀ wá ẹjọ bí a ṣe ń celebrate ẹ lónìí ẹ bá mi appreciate ẹ mo sọ lẹ́ẹ̀kan mo ní obìnrin rere ni àtinúkẹ́ gbogbo àwọn táwọn ìtumọ̀ obìnrin rere òun wípé àmọ́ nǹkan tí obìnrin rere deserve so ẹjọ nítorí Ọlọ́run ẹ bá mi support ìyàwó mi nínú gbogbo tí ó ń ṣe mo ti tí ó celebrate oṣù ọjọ́ bí ìyẹn wà ń bẹ̀ ṣùgbọ́n ó ń launch film àti herbal products tí ó ṣe lónìí so mo kí gbogbo àtàwọn bí mo lè mọ̀ pé lágbára ọlọ́run ilé tí ayọ̀ tí ẹ fi lé sí ilẹ̀ bàbá lágbára ọlọ́run ẹ jọ̀ọ́ mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. ẹ ṣeun ẹ bá a pàtẹ́wọ́ fún olú aṣẹ́gun àkàndé òkúté thank you. ẹ gbọ́ ṣé mo ti jú sọ̀rọ̀ ni. Ah, kí ló ṣe ẹ̀kọ́ yẹ́rẹ̀ máa mo ti ń tijú ju mo ti ń tijú ju mi ò tijú o eh. i'm an actor i'm a producer so mo lè ẹ eh, òṣèré ni mí òṣèré ò lè kí n tijú so bí mo kàn ṣe lè sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ ẹ ṣe. ẹ ṣe kò kàn ya bó rántí tèmi ni. gbogbo èèyàn ò lè yọ oníwọ̀nra wọ̀nra. bàbá paragon dẹ̀ ló dálẹ̀ because kò fẹ́ wọ yàrá bàbá ṣẹ́gun gbé nígbà two hundred times you must knock the door tó bá ti gbọ́ kàkàkà right inside right answer jọ̀ọ́ bàbá yẹn so èdè yẹn ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ó ṣe ọ̀rẹ́ mi á dáa fún ẹ ayẹ ẹ̀yẹ tó ń ṣe lónìí kò ní bàjẹ́ bẹ́ẹ̀ bí a tẹ̀síwájú. ẹ jẹ́ ká gbà pé birthday party Tinúkẹ́ Ògúngbè láwa yìí ẹ jẹ́ ká sáré mú ìyẹn kúrò nípa Tinúkẹ́ Ògúngbè. Ah